إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba ọba aláàánú ọba ọ̀rẹ́ tọ́lọ́wọ́n bá ta wá òun náà ni pé ọlọ́wọ́n bá ṣe wá ní mùsùlùmí òdodo gbogbo tọ́lọ́wọ́n ṣe fún lẹ́yìn Islam ọlọ́wọ́n bá fi ṣe ní fún ni oore tó ga jù láyé tọ́lọ́wọ́n máa ń ṣe fún òun náà ni kó sèyàn ní muslim àṣífúmẹ́ǹtì tó ga jù lérí ọkọ lérí ìyàwó lérí ọmọ lérí ẹbí lérí àwùjọ òun náà ni kí wọ́n dé lẹ́sìn Islam abẹ́lọ́wọ̀n nínú àánú rẹ̀ ọba tó wá ṣe wá ní mùsùlùmí àdáwò tí bá yàn tẹ́yàn fi ṣẹ̀sìn mí ọlọ́mọdé ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa mọ́jọ ọ̀ṣẹ̀lẹ̀ sáwọn ọmọ wa mọ́jọ ọ̀ṣẹ̀lẹ̀ sáwọn ọmọ ọmọ wa ìrandíran wa ọlọ́mọdé ọ̀ṣẹ̀sìn mí lẹ́yìn Islam nítorí pé ọlọ́wọ̀n ọba wa ti là á mẹ́lẹ̀ nítorá Quran ìwé òdodo ìwé tí ìparọ́ ọlọ́ọ̀ni nadina Islam ọlọ́wọ̀n ọba Islam nìkan ni ẹ̀sìn tó wọn ọlọ́wọ̀n Christianity ni o ẹ̀sìn abọ̀rìṣà ni o ni o OPC gbogbo ọlọ́wọ̀n fọwọ́ sí nítorí pé creation ìtọ́lọ́wọ́n bá dá ni wọ́n máa ń bọ ìtọ́lọ́wọ́n dá ni wọ́n máa ń pè ìtọ́lọ́wọ́n dá ni wọ́n máa ń bẹ̀ ọ̀dọ́ ni tọ́lọ́wọ́n bá dá ni wọ́n máa kó ìṣòro lọ ìtọ́lọ́wọ́n bá dá ni wọ́n máa ń gbàgbọ́ àmọ́ ìtọ́ jẹ́ mùsùlùmí kò ní gba nǹkan mí gbọ́ lẹ́yìn tani la ilaha illallah ọlọ́wọ́n bá aláàtọ́ wá ṣe wá ní mùsùlùmí náà ọlọ́wọ́n mọ̀jẹ́ àṣẹṣẹ mi láyé o gbogbo àwọn tí wọ́n bẹ ń bí tí wọ́n ti ṣe islam àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ti ṣe islam abẹ́lọ́n fún wọn ọlọ́wọ́n já wọn ní odi mùsùlùmí ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa ìdòkó tá a jòkó lẹ̀ yìí ìdòkó ká jẹun ni fún wa nígbà láàyè ká kàn sọ̀rọ̀ díẹ̀ níwọ̀nba ló ṣe jẹ́ pé gbogbo tá a bá ṣe tó bá dé one thirty a kò ń bí pẹ̀lú yọ̀ǹda ọlọ́ a lọ lè jẹun lẹ́yìn ìgbà bá kẹrun tán kálukú ọmọ wa lọ lé ṣe mọ̀ pé ìjọba ní àgbọ̀dọ̀ máa kójọ lásìkò yìí ẹ̀hẹ̀ adúkọ́kọ́ ń rúfin ìjọba àmọ́ nígbà tó jẹ́ pé tó àti dájọ́ sójú ọ̀nà pa pápápá àti torí àwọn tọ́nà wọn jìn kọ́lọ́mọ́sà ìṣọ́ ẹnì kọ̀ọ̀kan wà délé aburú ọlọ́mọdé ọ̀sẹ̀ nìkan kan wa àrùn tí ò gbóògùn ọlọ́mọdé akàn án ọlọ́mọdé wa mọ́jà wa ń dán ọdọ́dọ̀ rẹ̀ atẹ́gùn àrùn burúkú mọ́jà ọ̀fẹ́sẹ̀ nìkan kan wa bẹ́yàn méjì jókòó lásán gan bọ́lá bá ní yóò ní kòrónà yóò kúkú ní lọ fúnra mọ́tò yóò ní lọjà tó lè rata bá kádàrá ní ní lérí àwọn ọ̀rẹ́ wa àtàwọn olólùfẹ́ wa àwa bẹ́lọ̀ gbogbo àwọn tó ti mú ọlọ́mọsàbà fún alálàáfíà gbogbo àwọn tó ti kú ọlọ́mọsàbà wa kẹ́ wọn nínú àwọn mùsùlùmí torí tẹ́yìn bá ti kú sínú Islam àyè tọrọ fún bẹ́yìn bá ti kú sínú Islam àyè sọ pọ́lọ́n kẹ́ ọlọ́run fi sáàyè rẹ̀ láwọn wí nítorí pé ẹni bá ti kú tí ó kú sínú ẹ̀sìn Islam e, kò dọ́rùn rí ọlọ́run ọba ní yá ayọ́ lẹ́dínà amọ̀nà àwọn òdòdó láàmṣẹ́ tán rọ̀ jù ọlọ́run ọba ní ẹlùgbàgbọ́ òdòdó ìtẹ́kùnláhà haqqa tuqati ẹbẹ̀rù ọlọ́run bó ṣe yẹ ká ẹbẹ̀rù ẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfi ká ẹ kú sínú islam ẹni tó bá kú sínú ẹ̀sìn mi nǹkan jàmá kò kú rè ayé sàdúrà fẹ́ni tó bá ti kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí islam àmọ́ àdé sàdúrà fáwọn ọmọ rẹ̀ tán filẹ̀ àwọn ìyàwó ẹ̀ alẹ́ ní kọ́lọ́ ọjọ́jọ́ dìnnà ṣẹra wọn ẹ̀yọ́ màá mi lẹ́ni lẹ́ni ta jòkó lẹ́bi àti jòkó ìjẹmọ́ oúnjẹ la wá jẹ òun ni alwalima walima tó nìkan ọlọ́run irú rí báyìí èmi náà ń béèrè rẹ̀ ọlọ́mọsà sí fèmí náà ọlọ́run gbogbo àwọn tá ń béèrè bẹ́ẹ̀ ọlọ́mọsà sí fẹ́ni kọ̀ọ̀kan wa náà gbogbo àwọn tá a ti ṣe ọlọ́run ò ní sọdá burú mọ́ ọ lọ́wọ́ nítorí kí ọlọ́run ọba Allah kó fẹ̀mí bàbá lẹ̀ kó tún wá fẹ̀mí ọmọ lẹ̀ kí bàbá ọmọ wa ṣe ojúṣe tó yẹ kó ṣe láàyè àti láyé rẹ̀ tọ́wọ́ kí ṣe pè é sọ́dọ̀ ọlọ́run tí ò ṣe ti wá bẹ́ẹ̀ àdúpẹ́ o àwa bẹ́ẹ̀ lọ́n fún àfàwà kí ni orúkọ ọkọ ìyàwó jẹma àfàwà Ibrahim abẹ́lọ́wọ̀n ọba fún ọlọ́run mọ́sẹ̀ bàbá sàánú ẹ̀ ọlọ́run tó ṣe ní ìdùnnú fáwọn òbí ọlọ́run sọ di ìbànújẹ́ fún wọn ọlẹ́ agbára ọlọ́run ọba wa bẹ́ẹ̀ ni àṣàdúrà fún sísítà wa Ruqayya tí ọlọ́run ọba aláàní kí ọjọ́ tẹ̀ní náà kí àwọn náà dúró kán dúró kán dúró láti yẹ bàbá àti ìyá sí torí ìwọ tó jẹ́ pé ọlọ́run ọba àlá ọfà àdánwò kàn ọ́ débi pé ọmọ rẹ ó ti lóyún kó tó di pé ọjọ́ ìní dé àdánwò ni kọ́dà àti kọ́dà yìí ẹ̀kọ́ dá kéèyàn máa sọ fáwọn èèyàn pé ẹ̀dá kan ọmọ òun bímọ àwọn abèrè pé ń jò lọ́sọ ìgì fọ́mọ ẹ ó ní ẹ wọ́n kàn ṣeré náà ni bàbá ni ju kọ́ ọmọ sọ fáwọn àdúgbò pé ọmọ àwọn ọmọ bímọ àwa béèrè pé ọmọ rẹ̀ ń jẹ́ wọ́n so igi wọ́n ní kò sí igi láàrin wọn ọ̀ láti yọrí lérí ọmọ yẹn nìyẹn e, níbi bẹ́ẹ̀ àwọn ọmọ wa ọlọ́run mọ́sàdì fara fún wọn sòrò o e, ẹ̀dá kan wà lè tọ́jú ọmọ kò sẹ́nìkan tọ́mọ ọmọ tọ́jú ọlọ́run ní báyà tọ́jú ọmọ abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn ọmọ wa pátá ọlọ́run ah, alwalima gẹ́gẹ́ bí sharia islam alwalima ní tí wọ́n ń pè ní walima òun náà ni alìtìmá alàtọ̀ àmì ṣukuri ba'da aqdi nikah òun náà ni kẹ́ni kọ̀ọ̀kan wa kí a péjọ káwa péjọ sí ọ̀dọ̀ ọkọ ìyàwó ṣe walima ọkọ ìyàwó gangan lónìí ọkọ ìyàwó gangan lónìí walima akidu nìka òun ti bàbá àti ẹ baba bàbá ìyàwó àti ọkọ ìyàwó bàbá ìyàwó ní ọ̀fọ̀ ọmọlẹ́kọ ìyàwó lọ́wọ́ àmọ́ wàlímà gangan gangan ọkọ lónìí anábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tó fẹ́ ìyá wa zainab anábì pé àwọn èèyàn nígbà tí wọ́n ṣe akidu tán àbí tí wọ́n fẹ́ ra wọn tán lẹ́yìn ìgbà náà anábì pé àwọn èèyàn wọn wá jẹun wàlímà anábìwá nígbà tó fẹ́ yà wá sọ̀fíyà ànábì pé àwọn èèyàn oníkan wá jẹun wàlímà nígbà tí ànábì fẹ́ yàwó Maimuna ànábì pé àwọn èèyàn oníkan wá jẹun kíni ni wá jẹun wàlímà ànábì tó wá rí Abdurrahman bin Auf Abdurrahman bin Auf táwí yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn àgbà olówó nínú àwọn sàhábà ànábì wá rí nínú aṣọ tuntun ànábì ní aṣọ yìí mà dáa púpọ̀ èwo ní ṣẹlẹ̀ ó lóun ṣe ákìdù ni òun fẹ́yàwó òun fẹ́yàwó láìpẹ́ ànábì ọmọ kí jàmá kan dáyàn wò nísìn kí ìmọ̀mọ̀ mọ́mọ̀ wàhálà ti dé ọgbéyàwó ló jàmá eréṣì ọ̀rọ̀ ní ọmọ sọ sí òun pásánà pásánà bùkátà rẹ̀ ní kọ̀ọ̀kan eh, anybody ọwọ́ sọ fún anábì olóhùn sẹ́ẹ̀ fẹ́yàwó ni sallallahu alayhi wa sallam anábì ní aulim wàláwù bìṣà aulim wàláwù bìṣà ọyà sí wàlímọ̀ fún wa kọ́dà bọ́ jẹ́ ewúrẹ́ nìkan nípa rẹ̀ sí kíní nípa rẹ̀ bá ká kọ pé ewúrẹ́ yẹn wá jẹ ó sì pé ewúrẹ́ wọn lọ jẹ ńlẹ̀ ni pé wàlímà yìí ṣe kọ́ ọmọ lọ lè fà ní túláàsì ibi mo fẹ́ káyé ọgbọ́ kọ́run ó ṣe kí ni kọ́run aláwọn ọ̀sẹ̀ mọ̀ kó ń ara ayé náà tọwọ́ yìí ọba àpá twenty nígbà wọn sọ pé ọ̀la twenty pa <laughs> ara ayé ń ará ọrụ ọ̀mà ala yi náà padà fi ẹnu ẹ̀tẹ́ sí kíni yọ padà fi tẹ́yàn náà ni ẹni tẹ́yàn na ń tẹ́ lọ́rùn náà gbọdọ wayo tẹ́yàn gbọ́dọ̀ wáyọ̀ ní ẹnìkan náà lọ́lọ́hun àwa abẹ́lọ́ nínú àánú rẹ̀ èyí ọba yìí tí ọlọ́run fún alágbára láti ṣe yìí ọlọ́run mọ́sá ìgbà wa ọba wa ọlá ọba wa màmá ẹlẹ́ ìjòkólẹ̀ kan kọ́ mọ́ ẹ̀yin elétò ẹ̀yin lẹ fàánsìn ó yẹ kẹ́ kó wọn sẹ́yìn ní ẹ̀yin lẹ á máa kóbìnrin sí ẹ̀ wà kọkùnrin sí wájú ẹ̀ ní máa ti ń lọ láàrin wọn bó ṣe wà yìí ó yẹ ká wá họ́ọ̀lù kan fún wọn ni ká gbé bàndírì ilé wọn lọ́wọ́ bàndírì ẹ̀ kán sì ká kó bisikíìtì chinchin àti ẹran ká máa jẹ́ kán sì má sí ní kàràkàrà bí táwọn bá ṣe kíní ẹ̀ kí ìyàwó náà wà láàrin wọn kájọ máa bá yí ń bẹ̀ àwọn ọkùnrin oye àwọn obìnrin wọ́n wà ní nínú àgbàlá wọ́n wá ń lo dúnfù wọ́n ń lo dúnfù oye wọ́n ń lo dúnfù dúnfù yẹn bí bàǹdídì báyìí lórí láàrin wọn àṣìlẹ̀tọ̀ tí wọ́n bá ń ṣe ìyàwó láàrin àwọn obìnrin nìkan ìwà súnà yẹn gan ọ̀pọ̀lọpọ̀ wa yìí ṣe ọyẹ ká máa ṣe é wa ànábì gbọ́ tí wọ́n kọ́ ànábì gbóhùn wọn o ànábì wa ń sọ fún àwọn tó wà ní ojú ọ̀nà pé ká sọ fún arábìnrin yẹn pé orin tí ń kọ yẹn kọ́ máa kọ́ máa èyí tí ń kọ tẹ́lẹ̀ yẹn ni kọ́ máa kọ́ kí ló retí nǹkan tẹ́lẹ̀ ń ṣàdúrà fáwọn tó kú sógun Bádìrì àwọn tí wọ́n jagun sínú Islam nígbà tó wá gbọ́ pé wọ́n là nábì ti wà ń kàràkàrà lọ́wọ́ ni fa inna nabiyya ya'lamu ma fi gadin fa inna nabiyya ya'lamu ma fi gadin fa inna nabiyya ya'lamu ma fi gadin. Ah, àwọn obìnrin àwọn ni wọ́n kọ́ àdébì ní kí wọ́n sọ fún pé èyí ti sọ tẹ́lẹ̀ nìkan máa ṣe kí ni wọ́n máa sọ ìsọkúsọ lèyí tí ó sọ lọ́wọ́ yìí ó kí ni kí ni tó máa rẹ̀ ó ní fàáyín náà ànábì ya ó ní ànábì wa Muhammad ya alámù máa fi gádì ó ní tí ó ṣẹlẹ̀ lọ́la ó ti máa kí nǹkan ó tún ṣẹlẹ̀ ànábì ní kó má sọ kàtìkàtì yẹn wá ìgbà ọlọ́wọ́ bá nìkan lọ́mọ tí ó ṣe kí ni ìtí ó ṣẹlẹ̀ aláwọn àdíṣì tá a fi máa sọ fún àfáà kan ewu sẹ́nu àfáà tó gbé yẹ̀pẹ̀ síwájú ọlá àfáà lòun olóhun wo tẹ̀sùbà ń wo gíláàsì ń wà tẹ́wọ́ ọmọ náà ni ó nítorí pé ń tọ́pa máwọn àgàtọ́lọ̀ ti jòkó ni alimul ghaibi wa shahada ọlọ́run lóun nìkan náà lòun jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yára mi nítorí àsìkò wa torí ń fi ìṣẹ́jú bíi mẹ́wàá lẹ̀ fún àwọn bàbá wa tí wọ́n bẹ̀ ń kalẹ̀ tí wọ́n ó ṣàdúrà fọ́kọ àti ìyàwó àti gbogbo wa náà àwọn dàgbà jù wá lọ wọ́n ṣàdúrà fún gbogbo wa náà wọ́n ti wá ṣàdúrà tán pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ọba wa àwọn tó bá ní ẹ̀bùn tí wọ́n fún ìyàwó kálọ̀ lè kẹ́bùn náà fún àwa lọ lè kírun ọba kírun tán kálukú jẹun kálukú ọmọ lọlé ẹni wọn bá tí mo fẹ́ sọ òun náà ni pé wàlímà tá à ń ṣe yìí ẹ̀sìn ni kì í ṣe pé àṣà òye ni là ń ṣe yìí ẹ̀sìn ni bó ṣe jẹ́ pé ó wà ní àṣà tẹ́lẹ̀ náà àwọn ìgbà tí ẹ̀sìn ti àpúrúfù rẹ̀ yẹn ó ti kú lásà ó ti wá di ẹ̀sìn níbo là nẹ́bí ti sọ ee àgbàládá lérí ẹ̀ta bá ti ṣe báyìí ànẹ́bí ní àlínú nìkáhà ànẹ́bí ní àlínú ànìkáhà ẹ má ṣe nìkáhà ẹ má ṣe wúrúwúrú ẹjẹ́ àwọn èèyàn mọ̀ pé ṣe ìyàwó wọ́n dẹ̀rẹ̀ bó dòfóòf kẹ́ẹ̀sì lu dòfò ẹlu bàndírì tọ́ sọ̀rọ̀ pé àdéhùn mọ́ka yín sìn mẹ́rin kan wọ́n lu bàndírì láàrin wá ń sìn báwọn yá yìí ń fò sókè báwọn náà ń pàdé wọn ṣé ìdá ànábì ń sọnù tà torí àwọn àfáà ṣètọ́n ti pọ̀ láyé nísìn wọ́n ní ọlọ́run ní á lùlù ṣé ńgbà tí wọ́n wá lù lásìkò ànábì ṣé ànábì àtàwọn ìyá sọ ni wọ́n jọ wà ń bẹ̀ ṣé ànábì àtàwọn ìyá wa ni wọ́n jọ sí kí ni nájọ wà ń bẹ̀ sáànàbí àtàwọn ìyá wa Aisha ni wọ́n àti àwọn ìyàwó àwọn sàábà ni wọ́n jọ ń ṣe kíní ni wọ́n jọ ń jó wọ́n lu dúfù lóòótọ́ bọ̀tà àwọn obìnrin láyé ọ̀tọ̀ àwọn ọkùnrin náà wà láyé ọ̀tọ̀ ni tábàdélé haúsá ń bẹ̀ yẹn rí i pé nígbà míì gan ìyàwó ni yọjú sójú agbo mọ́ṣáláṣí ni wọ́n ti yanjú gbogbo nǹkan fẹ́ẹ́ àwọn ń bẹ àgbàlá tẹ́ ń jẹun tẹ́ ń jẹran ẹ nídìí bẹ́ẹ̀ àmọ́lẹ̀ Yorùbá wa yìí àmọ̀ yípadà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lọ́mọ́sàdì á ẹ̀hẹ̀n ní ọlọ́run ní kulli mu'minin yaghuddu min absarihim ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀rẹ́ ojú yín lẹ̀ ẹ má máa wo àwọn ìyàwó tí ì ṣe ìyàwó yín àwa sí iwájú àwọn èèyàn gbogbo ayé máa wò ó ṣé ìtànṣe ayé àlọ́lọ́ ní ẹ̀rẹ́ síwájú bàbá pé ń wò ṣé ayé lọ pẹ̀lú ìtànṣe yẹn lọ nídìí bẹ́ẹ̀ sẹ́rí tí àwọn bá tó wá débi tá tó wá dákẹ́ ilé ayé fẹ́ parẹ́ nu ọlọ́run ní gbogbo àwọn tó bá ń fi ta sọ̀kalẹ̀ innal ladhina yaktumuna ma anzalnahu minal bayyinati wal huda ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ń fi àyà pamọ́ wọ́n ń fi òdodo ọ̀rọ̀ pamọ́ lẹ́yìn bàtà àti sàlàyé ìmọ̀nà fún wọn tó ti yé wọn nígbà tí má bayyanahu linnasi fil kitab ó wà nù jẹ́ra àwọn náà ka ọlọ́run ọba ní wọ́n fi ń pamọ́ torí pé wọ́n fẹ́ tẹ́ wọ́n fẹ́ káwọn yẹ bọ́ àwọn torí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wọn torí pé wọ́n wà nǹkan nílé ayé yìí àbẹ́rù ń bá àwọn àwọn fẹ́ kú ọlọ́wọ́n bá ní wọ́n fòdodo pamọ́ àwọn àfẹ́ ìsìn ọlọ́ni wò láìka yẹlẹ̀ àánú mọ̀lá ọlọ́wọ́n bá ní òun ọlọ́run sì máa ṣe pèlè wọn àwọn yọ wọn kó lọ́fíìsì àwọn anábì ọlọ́run wọ́n yẹlẹ̀ àánú mọ̀lá inú gbogbo àwọn tí wọ́n bá tún wá bẹ nílé ayé náà àwọn èèyàn tó dodo bá hàn sáwọn náà tán àwọn náà bàbá wa àbáwá Ishaq ṣe ewúrẹ́ lẹ́padà àbí màlúù àwọn bàbá ní ẹ́ Allahu Akbar bàbá ní kọ́dà ọyẹ ànábì ní ìbáàjì ewúrẹ́ wọn làwọn tún dúpẹ́ fọlọ́run màlúù làwọn ṣe kíni làwọn apá màlúù náà ọlọ́mọṣàjọ já sí jíjẹ fún wa fọlọ́run jọ rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́gbàrà ọlọ́wọ̀n bá wa ọlọ́wọ̀n wàlímà náà ọlọ́mọ fi bára kàsí ogun tàbá jẹ́ ń bẹ̀ ọlọ́mọ bá fi sípò sàárà ọkọ àtìyàwó ọlọ́ba ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn ọlọ́ba ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn tọ́lọ́ba ti ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn wàláhì ẹ̀ nígbọ̀n kankan níjọ́ tó bá pọ̀ oyé ẹ̀dùkúlẹ̀ níjọ́ tó bá pọ̀ ẹ̀ ní ṣe kí ni ẹnì kankan ò ní lájà owó ní dìjà láàrin ọkọ àtìyàwó mi nígbà owó dé ni wọ́n bẹ̀rẹ̀ sí jà oyé jà tẹ́lẹ̀ yóò máa béèrè pé látijọ́ yìí táwọn jíjọ́ ń jìṣẹ́ táwọn jẹ́ ń ṣe kí ni táwọn jọ ń jìyà ẹlòmíín sì ni oyé níjọ́ tí ọba pọ̀ ni wọ́n máa jọ́ rẹ̀ àmọ́jọ́ tí ó bá kù díẹ̀ káàtó fọ́kọ́ ìjọ náà ni ìyàwó ṣe kíni ẹni ó sọ fún pé òun ṣe ìyàwó ẹ̀ má pé òun kóun fẹ́ owó lòun ṣe kíni owó lòun fẹ́ nígbà ó sì ti tán yẹn kò sí nǹkan kan láàrin wọn àti ọkọ òun mọ́ ọlọ́run ní ṣèrò kọ́yà bẹ́ẹ̀ ẹlẹ́sìn làwọn méjèèjì àfáà ni wọn àwa bẹ̀ lọ́hùn má ṣe wọn ní irinṣẹ́ burúkú ọlọ́run ọba wa Ibrahim ẹnu ọ̀rọ̀ tí mi kàn bá yín sọ ọ̀yẹ́ ká tó jẹun òun náà ni pé gbogbo ẹni bá ti fẹ́yàwó yóò ní nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ ó ní bẹ̀rù ọlọ́run ẹni tí ó bá bẹ̀rù ọlọ́run kò lè fẹ́ obìnrin sílé tẹ bá rà àwọn tí obìnrin pẹ́ lọ́dọ̀ wọn àwọn olùbẹ̀rù ọlọ́run nítorí ẹni tí táyà ń sọ̀rọ̀ pátá nílé ayé obìnrin ẹni tí nǹkan ètò kò sí ń tọ́ fẹ́ ṣe tí ó fi tó tí ó wà sọ fún ọ pé a aláàjì àbú ẹ ṣe ẹ ṣe kẹ àwọn èyí sọ pé ẹ ṣe kò tó nì ẹ̀dẹ́kun tí èèyàn bá wá ní sùúrù sẹ́yìn lè bárò ẹ̀gbẹ́ ẹ̀yọ́ màyá mi ó ní bẹ̀rù ọlọ́run tó bá ti ní bẹ̀rù ọlọ́run gbogbo èyí tó kù fẹ́ kàyí náà ó ní ọlọ́run ni wọ́n máa yẹ tẹ́kìlá ẹ̀jẹ̀ aláwọ̀ màkàràjà ọlọ́run tó bá bẹ̀rù ọlọ́run òun fún lábàáyọ òun yọ kó nu wàhálà ayé wọ́n yàrá sókò min haythu la yahtasib òun wà fún ní àrísìkì níbi tó fọkàn sí ìbẹ̀rù ọlọ́run ọba tó bá ti bẹ̀rù ọlọ́run òun náà mọ bẹ̀rù ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run mọ òun náà ní bẹ̀rù ọlọ́run mọ nítorí pé ọkọ ni driver ni on drive ìyàwó ni conductor àwọn ọmọ ni passengers tí driver bá conductor òun náà máa pe bòmíì lẹ́yìn náà ọlọ́run kó tó ṣe olólùbẹ̀rù ọlọ́run ọlọ́run má ṣe ọ ní ọ̀tá ọlọ́run ọba wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ó lè wá bí ó ṣe ní àlàáfíà ara àlàáfíà rẹ ọlọ́run níjọ́ bàjẹ́ àlàáfíà lèyẹn máa fi ń ṣe kídímá fáwọn obìnrin ìwọ ọlọ́ba ló ṣiṣẹ́ ó ṣe wàhálà ó ti ó ṣe wàhálà tọ̀sán ó ṣe wàhálà tóru gbogbo àlàáfíà lèyẹn fi ń ṣe ọlọ́run nífa àlàáfíà jẹun yà lẹ́yìn náà ni owó kí ni mo gbé jẹ́ mọ́ owó ṣe rí tàbá ti ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó ẹ má jà máa kọ yan owó kéré ìdọ́lọ̀ sọ ni pé léyìn òun fẹ́kẹ́ tó sáàtì ní sáàtì yìí ọlọ́run lẹ́ni tó rẹ̀ bá pọ̀ kọ́ náwó fún ìyàwó rẹ̀ kọ́ pọ̀ ẹ̀rí bọ́lọ̀ ti sọ nìyẹn torí tó ó bá pọ̀ tó bá ń sanwó sí ìyàwó ẹ̀ dọ̀ta ọ̀dà mọ́tò kìíní ọ̀dà mọ́tò kejì ọ̀dà mọ́tò kẹta ọ̀dà mọ́tò kẹrin ó wá ń dàkùnrà kan fóun ó ní kí wọ́n fẹ́ fi mọ́tò sí. ọkọ́lé kìíní ọkọ́lé kẹta ọkọ́ àkọ́gbé ọkọ́ àkọ́tà àkọ́fẹ́rẹ́ǹtì ó wá ń dàkùn òṣèkọ́ kan fún mi náà

kọ́mọ torí pé kọ̀pọ̀ kọ́mọ ní kò sí kò sí kọ́nà níwọ̀n àbá bó ṣe ṣe kíni bó ṣe máa la yukallifu Allahu nafsan ma ataha ọlọ́run lóun gbé ẹrù tí ọkọ̀ ò lè gbé ẹrù tó wo jọkọlọ ọlọ́run lóun gbé lé lérí fáwọn ìyá wa ni pé kó tó gbé bùkátà kan síwájú rẹ̀ ọkọ̀ kọ́ wò kí ni owó oṣù èló ní ṣe èló nígbà iṣẹ́ wo ní tọ́ọ̀bá tọ́ọ̀bá tọ́ọ̀bá wo dáadáa tọ́ọ̀bá ní tí wọ́n rà fún ọ̀rẹ́ rẹ tọkọ tọ̀rẹ́ rẹ rà fún ni ọkọ tiẹ̀ náà rà fún ọwọ́ náà nítorí pé ọlọ́run bá aláwọ̀ gbọ́ ti sọ ni ó ní ẹni tó bá pọ̀ kọ́nà púpọ̀ ẹni tó bá jẹ́ pé níwọ̀nba náà ni kọ́mọ̀sáláì náà ó nìyẹn ya gbé jalè ti nìyẹn kówó òun kọ́ lórí ire o nígbà míì o ire òun náà ni kéèyàn máa sin ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá kó olówó hundred ìjọ olórí ibu sí seventy lọ́wọ́ yẹn wà ń bẹ̀ olórí ibu seventy torí owó máa ń tìyàn lọ díẹ̀ sùn ni mẹ́rin lówó púpọ̀ òní kírun lóru ma òní gbàwẹ̀ làbísí ma bó bá ti pọ̀ ju òní tọ́jú òbí rẹ̀ gan ma ọkàn máa jágbe mọ́ lórí fóònù owó tá a fi sin lọ́wọ́ ọba ní kọ́lọ́ mọ́sàfẹ́ ní kọ̀ọ̀kan wa ọmọ ìyá lẹ́yìn náà ọ wà gbìyànjú kó ní kó ní torí tẹ̀kan tí mo sọ yẹ kọ́ tẹ pámọ́ṣẹ́ yẹn sọmọ pé mo sọ pé owó ṣe pàtàkì anábì lẹni tí ọba ti lówó anábì ní mínísítà fáwọn amíkùn lè bá a ẹni bá ní agbára tara tó sì ní agbára owó lápò fàlìyà tàzáwàjì òun ni kó lè fẹ́yàwó àwọn lẹ́mí yẹ́sítà tí ẹni tí ọba lágbára tí ò sówó lọ́wọ́ ẹ̀ fà lè bi sọ́wọ́ anábì ní kó má fẹ́yàwó kó má gbàwẹ̀ tó bá lò lówó lọ́wọ́ fẹ́ fẹ́yàwó ò níṣẹ́ fẹ́ fẹ́yàwó ọ̀yẹ́ anábì sì ní kó má gbàwẹ̀ sọ́wọ́n fálẹ̀ yà àzá lè nínú yóò hálẹ̀ fún àná amúre à ń tún sí ìbàwọ̀n fìtínà ọlọ́run bá ní ẹ má rúfin ànábì kí fìtínà ọmọ ṣe kí ni kọ́mọ́ bá dé ọlọ́run fi ń pa ọ̀rọ̀ wà sáwọn tí ò lówó rárá tí ò níṣẹ́ ọlọ́run ní fálẹ̀ yà sàfẹ́fẹ́ lè dínà láàyè jìdú nà nìka ha ọlọ́run láwọn tí ò lówó tí ò sì nìka olówó lé olówó sẹ́rí bẹ́ẹ̀yàn jẹ́ sàhábà tó bá rúfin ni yóò jìyà torí àwọn àwọn oláyà yóò kọ́kọ́ sọ̀kalẹ̀ fún kọ́lọ̀ tó máa bá wọn náà wí lábẹ́rẹ̀ àwọn owó <laughs> àwọn sàhábà tóbi tóbi jẹ́ pé àníbù káàtà sí ká máa kéwú tábà sì ké ká gbọ́ yé tábà wá gbọ́ yé ká wá bẹ́ẹ̀ náà kọ́lọ̀ jẹ́ ọmọ ẹja sí lílò fún wa káàbọ̀ bá rí fìtínà nínú ìṣẹ̀mí wa ọlọ́run ní fowó dọ̀ọ́lá mú iṣẹ́ rẹ̀ ọlọ́run falùbáríkà sí ọkùnrin tó bá gbádùn yé yahun o bọ́ọ̀ bá yahun ò ní gbádùn yàwó ẹ o bọ́ọ̀ bá ti yahun ò sì ní gbádùn yàwó ẹ̀ ọlọ́run ní fàámà man bakhila wastaghna gbogbo ẹni tó bá yahun wa kadhaba bil husna kò gbà péjọ àlìkèyàmà wà ní fasanuyassiru fasanuyassiruhu lil usra lil usra ọlọ́run ní a máa dọ̀rọ̀ ẹ̀rú àwọn fúnra rẹ̀ láàkiri ti bọ́rọ̀ ló sì máa dàrú ẹni bá ti yahun tala wa náwó dáhùn sí sàárà fún tó dájú láyé ẹ anábì ní à ah, ọkùnrin tí ń bá fún ìyàwó ẹ̀ lówó owó yàtẹ̀síbò ha tí fi ń wojú rere ọlọ́run káàna tí láwù sọ́dàkà owó ní tí ń náà yẹ gbogbo tó fowó rà fún ìyàwó ẹ̀ wọ́n kọ́ sípò sàárà fún jàlùkìyàmà tí wọ́n bá wọn sẹ́rí rẹ̀ wọ́n wọn gbogbo owó ewédú owó ata owó ọlá owó èlùbọ́ owó gáàsì owó gàrí owó rú gbogbo ẹ̀ ni wọ́n wọ̀n owó lọ owó provision wọ́n wọ̀n gbogbo ẹ̀ wọ́n wá dì má iṣẹ́ rí rẹ̀ yóò wá gbé wà lìjánà kì í ṣe pé ọkàn sí ọkàn lọ lásán iṣẹ́ tó ṣe sọ́run tó ń lè bá lọ́run ni tẹ́yìn bá ti wá gbà bẹ́ẹ̀ ṣe ló máa ń bi lówó tán dà láàmú sí ọmọ bínú jama àmọ́ nǹkan ra o àbáyé kan ra àwọn àlàdé kó lẹ́yìn ẹ̀hẹ̀ mọ́kànlá mọ́ torí iṣẹ́ iṣẹ́ àlìjẹ́nà kọ̀rọ̀hùn ara iṣẹ́ àlìjẹ́nà nìyẹn náà owó táwọn àwọn fi tọ́jú àwọn ìyàwó wa ọlọ́mọṣà ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa afáwa Ibrahim sùúrù sùúrù sùúrù dọwọ́ rẹ̀ gbogbo wa náà ká máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àwa fẹ́ ṣe àtàwa ti ṣe anábà muhammad sallallahu alaihi wasallam anábì ni láyà forúkú mọ́mìnà mọ́mìnà anábì ni olùgbàgbọ́ òdodo lóbìnrin kò gbọ́dọ̀ máa bínú sí ìyàwó rẹ̀ tájọ wà nínú ilé tó jẹ́ olùgbàgbọ́ òdodo ń kẹ̀rí hàmínì hà kólùkọ́ tó bá kórìíra àwọn ìwà kan lára rọ́dì hàmínì àhàr kọ́ máa fà àwọn èyí tó ṣe tí máa ń dà ní kọ́ máa fipá èyí tí ọ̀darẹ́ ní ẹ̀mí ẹ̀ ẹ̀ wọ́n bá anábì ṣe ní ká balance jama àwọn obìnrin tá nábì ní ká máa ṣèfaradà pẹ̀lú wọn yìí àwọn olè ànábì kankan ń bá wí kó tó bá àwọn àyà tiwa wí àwọn obìnrin ẹni ìṣáájú tí ò sírú wọn mọ́ nínú ẹ̀sìn nínú wà nínú gbàgbọ́ ànábì wájú ó yá àwọn sàábà pé bí wọ́n ṣe gbàgbọ́ tóun obìnrin náà sì ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa jẹ́ méjì ló wá wà ní ara wọn èyí tí wọ́n máa ṣe fún ọtí nìrọ̀ máa dùn èyí tí wọ́n máa ṣe tí nìrọ̀ máa bàjẹ́ ànábì wa ni má kọ́ ọlẹ́ o má sì bínú sí o máa fi èyí tó dáa máa fi pàyí tí kọ̀dá rẹ lẹ́mí rẹ bẹ́ẹ̀ ọba ti lè má lè ju obìnrin bẹ́ẹ̀ kò lè níyàwó ńlé wọ́n máa kàyàwó fún ni abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa àwọn àyàwó wa ọlọ́mọsàjọ́ ọmọ wa lọ́wọ́ ọlọ́gbà mọ́síwá ní àfa àmọ̀tọ́ lékù oyé ọba àkọ́kọ́ ọkọ̀ọ̀lẹ̀ ìkejì ọkọ̀ọ̀lẹ̀ ìkẹta ọkọ̀ọ̀lẹ̀ ìkẹrin tí ó sí ó ní àwọn obìnrin ọ̀dà àmọ́ ìyá ti yín dá ìyá tó bẹ́yìn ẹ̀yọ́ máa yá ọlọ́run bá ní ìfàyín kárí túnmọ̀ hùnà ọlọ́run bá ní tẹ́ bá kórìíra nǹkan kan lára wọn fàáṣà à ń tẹ̀kọ̀rọ̀ wùṣẹ́ à ẹ lè kórìíra nǹkan kan lára ìyàwó yín kéde gbogbo ẹni ọ̀dà èyí tó kórìíra yẹn ọlọ́run bá ní waja'ala Allahu fihi khayran kathira ọlọ́run bá àlá yóò wá wọlé àṣùrù tó ṣe yóò wá fún ní orí tọ́pọ̀ tọ́ba farabìnrin yẹn lẹ́tọ̀ mọ́lẹ̀ jẹ láàárọ̀ yìí kọ́ ìtàn níbẹ̀ ni ẹjẹ́ alọ́jálọ aago méje lẹ́dá aago mẹ́lẹ́ tó jáde ní aago mẹ́wàá ló tó ṣetá kò sì ṣe jálẹ̀ ẹ̀dàkùn nítorí tọ́lọ́wọ́ bá wọn ẹ̀yọ́mọ̀ yá mi bọ́lọ̀ bá ní báyìí ọkùnrin kìí ṣẹni tó lágbára tí ń lu ìyàwó ni wọ́n ń pè lọ́kùnrin kìí ṣẹni tí máa ń gbáyàwó lójú tíyàwó ẹ̀rù ẹ̀rù ọmọ bàyàwó ẹ̀ tí máa ti ń bọ̀ ọkùnrin kọ́ yẹn ọkùnrin lẹ́ni tó jẹ́ pé ó dá síyàwó ẹ̀ anabi náà khairukum li ali khairukum khairukum li ali anabi lẹ́ni tó dáa jù láàrin lẹ́ni tó dáa síyàwó rẹ̀ dákun mọ́sá ṣe sùúrù pẹ̀lú rẹ̀ lẹ́yìn náà ọwọ́ àmọ́ kọ́ ní kéwú ẹjọ́ máa lọlé kéwú tẹ́ bá lọlé kéwú tẹ́jọ́ ń kéwú ẹjọ́ máa gbọ́ kọ́là láhú kọ́là rasul ẹ̀ ní ní wàhálà obìnrin tó bá mọ kéwú tó bẹ̀rù ọlọ́run làá mọ pé bẹ̀rù ọlọ́run ìyá alágbájá nígbà tó mọ ọlọ́run <laughs> nígbà tó ṣe mo sì ní mo fẹ́ jẹun lágún méje agun mọ́kànlá sì ń lù bẹ̀rù ọlọ́ yóò sì bomi lójú àmọ́ obìnrin tó bẹ̀rù ọlọ́run jẹma tí ó ní sí ọ̀wọ́ ọmọ Mr. Biggy ọmọ Mr. Biggy ọmọ náà ọkùnrin kan ní ó dé láìpẹ́ kó tó dé ìyàwó ẹ ti ti gbogbo lẹ́kùn ibi tó kọ́gbà wọlé ó ní torí kò fún ní nǹkan kan tó ń fẹ́ ọkọ ní kọ́kọ́rọ́ ńkọ́ ó ní lọ́lẹ̀ ibi gọ́gùn lọ́lẹ̀ ibi gọ́gùn ẹ dákun ẹ mọ dákun gbọ́gbọ́ íńtánẹ́ẹ̀tì wọ́n ní kọ́lọ̀ ní táìpù ẹ̀ pé ibo ni kọ́kọ́rọ̀ ń ṣe kíni ẹ̀hìn ibo ni kọ́kọ́rọ̀ ń wá ẹ dákun sóbìnrin dáadáa ni ẹ̀ alákùnrin wájú òkú ntàn wá ń wò sùúrà yìí wọ́n wá ń pè mí mo ní má pè mí ọlọ́ọ̀ni ọmọ pé ó ti délẹ̀ nánu ọmọ òṣèré yìí tó ṣe tọ́da ọmọ rántí kọ́ ọmọ fi pa ẹ̀ wá lọ lè bá kọ́ bí kílódé tó fi tilẹ̀kùn kẹjọ parí ẹ̀ ayé kọ́ ìyàwó lẹ̀ òdì fọ́ọ̀ṣì ọ̀dá o bọ́bá kọ́ ọmọ lọ wàhálà ni o bọ́bá kọ́ ọmọ kalẹ̀ fìtínà ni o tọ́ba kọ́ ọmọ kalẹ̀ tani ọ̀tọ́jú ẹ̀ wọ́n ti lọ fi iṣẹ́ tọ́ba kọ́ ọmọ lọ níbo ní kú ọlọ́tọ́ ọmọ ìlú òní agbègbè òní ọ̀dà àwọn tani ọmọ rẹ̀ sì ní ọ̀gbọ́dọ̀ dì náà ìgbékè sọmọ ẹ̀ má tọ́ba dé lọ́jọ́ alẹ́ tọ́ba dé ọmọ agbèrè pé ara bo ni wọ́n ní àkọ́bí ẹ̀ ni ọlọ́mọdé mọ́jà akọ ìyàwó lẹ̀ o gbogbo àwọn tá a ti wú ní dìfọ́sì ọlọ́mọsà sọ̀rọ̀ wa rọrùn ọlọ́gbàrà ọlọ́wọ́n bá wa tọ́ torí Rukaya ìṣẹ́jú mẹ́ta tí yóò kù Rukaya ọmọ dáadáa ni ẹgẹ́ bá ṣe bá ń sí ọlọ́run bá lá kọ́mọ̀jọ dìdàkúdà o àdáwò tí ó ṣẹlẹ̀ tó ń fi máa pè wá pé a ọmọ dáadáa ọmọ dáadáa ni tó ń ṣe yóò dá ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí ọ bàbá rẹ̀ èèyàn dáadáa ni ìyá rẹ̀ èèyàn dáadáa ni ọmọ náà ọmọ dáadáa ni ẹ̀yin fámìlì ẹ̀dá kun bá mójútó ṣe rí dáadáa tó wà lára ẹ̀ kò sí nǹkan tó jí ká máa sọ nítorí àwọn tó kù náà ni tí ọba da aṣọ ìmí parọ́ mọ̀yàn ó sì fẹ́rẹ̀ ẹ̀sìn ṣe rí ọmọ sàwọn kankan lọ́jẹ́ pé ẹ̀sìn lóní ọmọ sí ẹ má di lọ́wọ́ o yọ ọmọ sọ àwọn nǹkan kan tọ́jẹ́ pé ẹ kò ní ṣe àwọn nǹkan kan tọ́jẹ́ pé ẹ̀sìn lóní kọ́mọ̀ ṣe kíni kọ́mọ̀ ṣe ẹ má di lọ́wọ́ àṣà tí ọba ta kẹsìn ẹ̀sìn ọ̀ṣẹ́ kíni ẹ̀sìn ọ̀tako àmọ́ àṣà tó bá ta kẹsìn torí àwọn èèyàn ló gbàṣà alẹ̀ ọlọ́run gbé kùránì lẹ̀ àṣà àti kùránì wá ṣẹgbẹ́ lápèjúwe ń àyè wólẹ̀ fún yàn kọ́dà àyè tẹ̀ báyìí kárùkù fún yàn nínú ẹ̀sìn ìsìláàmù yìí táwa báyìí tí rẹ́fẹ́rẹ́nsì ń bẹnu kọ́ra àti súnà rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn bá kàwé yẹn sọ bí tó ti kà tọ́ba dé kí ó lè yẹn bá ké tọ́gbàgbé ní ọ̀nà létí yọ lè wo tíra tíra tó wà nínú rẹ̀ náà lọ́wọ́ wọn mú ìyàwó alápèjúwe tí wàá di pẹ́ẹ́rù kọ́yàwó sí kó òkúlẹ̀ ni ó di wọ́n ọ̀dọ́bálẹ̀ ni fún ẹ̀sìn ó ju ẹ̀fẹ́ ká sì lo jẹ̀lúbáàbù ká bojú oye sẹ́ni pé ọkọ rẹ̀ náà sọ kòtò rẹ̀ kọjá gbogbo ẹ̀sẹ̀ ó sì irùngbọ̀n sì wà ń bẹ̀ gbogbo ẹ̀sìn ni àwa tá a bá ti ṣe ká má takò àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe káwa náà bẹ̀ lọ́n kọ́ lọ́njọ́ rọrùn fún àwa náà torí ẹni tí bá ń takò dodo orí ń takò ni ẹni wọ́n sì ń takò ọ̀tọ́ lórí máa ń takò lọ́hùn oyé ọmọ náà ni ọmọ jẹ lábẹ́ yín èyí ni wọ́n ti pèyàn lọ́mọ ọmọ èké kò sí déyìn lè kọ́ nínú mà tí ìjọ ọmọ èké òní máa ṣe kíni tí òní máa ṣẹlẹ̀ lẹ́lòmíì fi wọ́n ṣe mistake pé stars àṣìṣà tí òun fẹ́ yẹn bóun ṣe rògbò òun rí ọ mo ní kí ló ṣẹlẹ̀ ó ní lẹ́kọ̀ọ̀kan kì í gbọ́dọ̀ ìyá àti tiẹ̀ náà lẹ́kọ̀ọ̀kan kì í gbọ́dọ̀ lọ́dọ̀ bàbá ti tiẹ̀ bàbá ti tiẹ̀ náà sì farada ní kó tó di pé ìyá rẹ̀ pẹ́ lọ́dọ̀ rẹ̀ kò sí hundred percent kò sí hundred percent láyé hundred percent ọlọ́run nìkan ló ní ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa àtọ́máyín àtòun náà wọ́n gbogbo wọn náà ti dọ̀ máyín ẹ bá tọ́jú ẹ̀ ẹ má jẹ́ bí ọ̀pá o ìgbà tó bá tún padà dé kó ti tóbi dáadáa ẹ kì í ṣe tààrùn o kéyàwó òbí ó rí kí ni wọ́n máa ṣe kí ni kí ni wọ́n máa dùn lẹ́yìn náà ọkọ ìyàwó àwọn bọ́dà kan bẹ́ ń gbọ́dọ̀ sìn táwọn bá ti fẹ́ Ibrahim bá bá ti fẹ́ yàwó kó tó fẹ́ yàwó ní ọmọ pé sàmà lẹ́kọ̀ọ́ alhamdulilah sàmà ìmọ̀ ní kíkí náà ni bóòdà láfíà yín ẹbà ń lòdù káàdì wọn lòdù káàdì one thousand alápọ̀pọ̀ ìyá ìyàwó ah, ọkọ ọmọ wàyí ọmọlúwàbí mà mí èyí ó tó di ní Ramadan ó gbé ìdajì àpò láìsí wa àti dodo dodo kéré àbí ó tó di ó tó di nínú ọdún léyà jọ́kejì òun náà bá wọn fẹ́ràn ó ti àwọn pé aráàbò ni wọ́n ní àwọn ah, <laughs> làbá gbòòrò ẹ̀ mọ́lẹ̀ àná sọ́dí tó ń ṣe yẹn ànábì yẹn ṣe ànábì yẹn ṣe kí ni ànábì yẹn ṣe ìyá ìyá wa rahimah allah ta'ala rahmatan wa sọ̀rọ̀dí aláàníhà ilẹ̀ amọ̀tọ̀rọ̀fà àwọn sàbíyà ọlọ́run bá gbàbọ̀ wọn wọ́n lé ànábì sàṣálá níjọ́ kan ànábì kan rí ìyá arúgbó kan ti ń bọ̀ ànábì wa ti aṣọ́lẹ̀ fún ipe kọ́ nílẹ̀ ilẹ̀ náà dọ̀tí o ànábì tó wá ti aṣọ́lẹ̀ arábìnrin yẹn wá jòkó àwọn yẹn wá ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ta ni arábìnrin yẹn wọ́n ní arábìnrin yẹn wọ́n ní ọ̀dọ́ rẹ̀ ní ìyá Khadija ìyàwó Khadija ìyàwó ànábì tó ti kú ọ̀dọ́ ẹ̀ ló gbé èèyàn tí ń ṣe dáadáa sí alágbàbọ̀ Khadija bí ìyá Khadija bá wà láyé bò ní ó ṣe sẹ̀sì sunna táwí ìgbàgbọ́ ni sunna ẹ̀sìn ni sunna òun náà ni ìwà sunna òun ni ká máa wá sí àlàálì mo bẹ̀ náà ọba fún ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọṣàṣìwá lórí àfá Ibrahim àti Khadija ọlọ́run ṣe yín lọ́rẹ̀ ara yín ọlọ́run ní ṣe yín olóńgbò àtẹ̀kúté nú lé o àwọn kan ti di olóńgbò àtẹ̀kúté wọ́n kàn wọ́n kàn márì ní àwọn méje sọ́kọ àtìyàwó má wọ́n ti kọ́ra wọ́n lẹ̀ wọ́n ṣe ra wọn kọ̀ ọlọ́run ní ṣe ti yín bẹ̀ ọlọ́run fi yín lọ́kùnrin ọlọ́run fi yín lọ́kùnrin yóò fi yín lọ́kùnrin rẹpẹtẹ yóò fi yín láwọn obìnrin náà sí yóò wá ṣe lọ lórí rẹ̀ ìdílé kìíní àti ìdílé kejì àní ọlọ́run sọ ní kọ̀ọ̀kan wà délé àbúrò ní ṣe wá lójú ọ̀nà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh اللهم إنك قلت وقولك الحق المبين وأنت أصدق القائلين ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونستغفرك ونتوب إليك ونؤمن نؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله نشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكفار ملحق اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ولك الحمد بالمال والأهل والمعافاة كبدت عدونا وأظهرت أمننا وجمعت فرقتنا ومن كل ما سألنا سبحانك ربنا أعطيتنا فلك الحمد والشكر كثيرا كما تعطي كثيرا اللهم ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ولك الحمد على كل حال لك الحمد كالذي نقول وخيرا مما نقول ولك الحمد كالذي تقول اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك حق ولقاؤك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعة آتية لا ريب فيها لا إله إلا الله المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا المتفرد بتصريف الأمور على التفصيل والإجمال تقديرا وتدبيرا المتعالي بعظمته ومجده الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا لا إله إلا الله رب رب الأرباب ومسبب الأسباب وخالق خلقه من تراب سبحان من خضعت لعظمته الرقاب سبحان من لانت لقدرته الشدائد الصلاب غافر الذنب وقابل التوب شديد العقاب لا إله إلا هو عليه توكلت وإليه متاب وصلوات الله وسلامه على نبيه وحبيبه محمد صلى الله عليه وسلم الذي أرسله إلى كافة الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم لك الحمد كما هديتنا للإسلام وعلمتنا الحكمة والقرآن ولك الحمد على ما يسرت من صيام رمضان وقيامه وتلاوة كتابك العزيز الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وذهاب أحزاننا وجلاء همومنا وغمومنا وقائدنا وسائقنا إلى رضوانك وإلى جناتك جنات النعيم اللهم انفعنا وارفعنا القرآن العظيم الذي أيدت سلطانه وقلت يا أعز من قائل سبحانه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه أحسن كتبك نظاما وأفصحها كلاما وأبينها حلالا وحراما ظاهر البرهان محكم البيان محروس من الزيادة والنقصان فيه وعد ووعيد وتخويف وتهديد لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار على الوجه الذي يرضيك عنا اللهم اجعلنا ممن يحل حلاله ويحرم حرامه ويعمل بمحكمه ويؤمن بمتشابهه ويتلوه حق تلاوته اللهم اجعلنا ممن يقيم حروفه وحدوده ولا تجعلنا ممن يقيم حروفه ويضيع حدوده اللهم ألبسنا به الحلل وأسكنا به الظلل وادفع عنا به النقم وزدنا به من النعم يا ذا الجلال والإكرام اللهم اجعلنا من أهل القرآن الذين هم أهلك وخاصتك يا ذا الجلال والإكرام اللهم اجعل القرآن العظيم لقلوبنا ضياءً ولأبصارنا جلاء ولأسقامنا دواء ولذنوبنا ممحصا وعن النيران مخلصا اللهم اجعله شفيعا لنا وحجة لنا لا حجة علينا اللهم اجعلنا ممن قاده القرآن إلى الجنان ولا تجعلنا ممن أعرض عنه القرآن فزج إلى قفاه في النار يا واحد يا قهار اللهم وفقنا في هذه الليلة المباركة لما تحب وترضى اللهم انقلنا بالقرآن من الشقاء إلى السعادة ومن النار إلى الجنة ومن الضلالة إلى الهداية ومن الذل إلى العز يا ذا الجلال والإكرام ومن أنواع الشرور كلها يا حي يا قيوم اللهم وفقنا في ليلتنا ترضى وفي كل أعمالنا يا حي يا قيوم اللهم صل وسلم وبارك على نبينا محمد ولا تجعل لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا مظلوما إلا نصرته ولا ظالما إلا قصمته ولا عسيرا إلا يسرته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها ويسرتها برحمتك يا أرحم الراحمين اللهم اجعلنا لكتابك من التالين وعند خصمه من الفائزين اللهم اجعلنا عند خصمه من الفائزين وعند النعماء من الشاكرين وعند البلاء من الصابرين ولا تجعلنا ممن استهوته الشياطين فشغلته بالدنيا عن الدين فأصبح من النادمين وفي الآخرة من الخاسرين إلهنا قد حضرنا ختم كتابك ولذنا بجنابك فلا تطردنا عن بابك فإن طردتنا فإنه لا حول لنا ولا قوة إلا بك لا إله إلا الله عدد ما مشى فوق السماوات والأرضين ودرج والحمد لله الذي بيده مفاتيح الفرج يا فرجنا إذا أغلقت الأبواب ويا رجاءنا إذا انقطعت الأسباب وحيل بيننا وبين الأهل والأصحاب اللهم يا سامع الصوت ويا كاسل العظام لحما بعد الموت نسألك أن تجعلنا من أهل الجنة الذين لا خوف عليهم ولا هم يحزنون وأن تعتق رقابنا من النار بمنك وكرمك يا رحمن يا رحيم اللهم يا سامع الصوت ويا كافي العظام لحنا بعد الموت نسألك أن تجعلنا من أهل الجنة الذين لا خوف عليهم ولا هم يحزنون وأن تعتق رقابنا من النار بمنك وكرمك يا رحمن يا رحيم اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم وجازهم بالحسنات إحسانا وبالسيئات عفوا وغفرانا حتى يكونوا في بطون الألحاد مطمئنين وعند قيام الأشهاد آمنين وإلى أعلى جناتك سابقين اللهم أنزل على قبورهم الضياء والنور والفسحة والسرور اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه تحت الجنادل والتراب وحدنا اللهم اجعل القبور بعد فراق هذه الدنيا خير منازلنا وافسح فيها ضيق ملاحدنا اللهم يمن كتابنا وبيض وجوهنا وثبت أقدامنا ويسر حسابنا وارزقنا جوار نبيك صلى الله عليه وسلم مع النبيين والشهداء والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم وفق جميع ولاة المسلمين للحكم بشريعتك واتباع سنة نبيك صلى الله عليه وسلم اللهم وفق إمامنا إلى ما تحب وترضى اللهم خذ بناصيته للبر والتقوى اللهم وفقه ونائبيه وسائر إخوانه والمسلمين جميعا إلى ما تحب وترضى يا ذا الجلال والإكرام اللهم جازهم على ما قدموا للإسلام والمسلمين واجعله خالصا لوجهك الكريم وزدهم من الهدى والتوفيق يا حي يا قيوم اللهم وفق علماءنا وقضاتنا ودعاتنا وجميع المسلمين إلى ما تحب وترضى يا ذا الجلال والإكرام اللهم آمنا في أوطاننا وأدم الأمن والاستقرار في ربوعنا اللهم ارفع عن أمة محمد صلى الله عليه وسلم في كل مكان المحن والبلايا والفتن والرزايا اللهم ادفع عنا الغلا والوباء والربا والزنا والزلازل والمحن وسوء الفتن والمسكرات والمخدرات والصراط والسحر والشعوذة وسائر طرق الفساد والغواية في هذا الجلال والإكرام اللهم أصلح مناهج التعليم ووسائل الإعلام في بلاد الإسلام اللهم اجعلها قنوات توجيه وتربية ولا تجعلها وسائل هدم وتدمير للقيم والفضائل اللهم ول عليها الأكفاء يا ذا الجلال والإكرام اللهم وفقنا في هذه الليلة المباركة وفي سائر الليالي لالتزام طريق التوبة النصوح اللهم اختم لنا شهر رمضان برضوانك اللهم اختم لنا شهر رمضان برضوانك والعتق من نيرانك اللهم إنك تتفضل على عبادك في آخر الليالي من شهر رمضان بعتق رقابهم من النار اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأزواجنا وذرياتنا وأقاربنا وذوي أرحامنا ومن له حق علينا ومن أحبنا فيك ومن أحببناه فيك اللهم أعتق رقابنا جميعا من النار اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة اللهم أعده على الأمة الإسلامية وهي ترفل بثوب الصحة والمنعة والنصر على الأعداء يا سميع الدعاء يا من لا يعجزه يضره شيء في الأرض ولا في السماء اللهم أنقذ مقدسات المسلمين من عبث العابثين وعدوان المعتدين اللهم أنقذ المسجد الأقصى من براثم اليهود الغاشمين اللهم اجعله شامخا عزيزا إلى يوم الدين اللهم لا تمكن فيه لأعدائك يا رب العالمين اللهم أخرجهم منه أذلة صاغرين اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب الأرض والسماوات يا حي يا قيوم اللهم انصر إخواننا في فلسطين وفي كشمير وفي كل مكان اللهم ارفع الضر عن المتضررين والبأساء عن البائسين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم اجعل خير أعمالنا أواخرها وخير أعمالنا خواتمها وخير أيامنا يوم نلقاك اللهم لا تجعلنا ممن حظه من صيامه الجوع والعطش ومن قيامه السهر والتعب اللهم إنا نسألك مسألة الخائفين ونمتهل إليك ابتهال المذنبين ابتهال ودعاء من خضعت لك رقابهم ورغمت لك أنوفهم اللهم فتقبل دعاءنا وصيامنا وصلاتنا يا حي يا قيوم اللهم لا تردنا خائفين برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا رب